محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أنا مسيح أتقاكم الله أترى كرام أتقاكم وإن شاء الله محمد صلى الله عليه وآله وسلم tí a fẹ́ máa gbé ọ̀rọ̀ ní gbogbo yọ̀ọ̀mù ìpínlẹ̀ láàrin ọ̀rẹ́ àti ìmọ̀kùnrin ìwọ̀ ìṣá. Onáàmì kíra àti tó kọ jẹ́ Adàbùl Hatif. Adàbùl Hatif kí a fà wá bákò Bun abdullah abudulayi tí wọ́n kọ́ kí ọlọ́run wá kí wà á kẹ́wọ̀. kíra yìí ó ṣe pàtàkì láti ṣe àgbéyẹ̀wò rẹ̀ pàápàá jùlọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yálà eléyìí tí a ń gbé lórí tébù ni àbílẹ̀ ìta mú lọ́wọ́ káàkiri. nínú àwọn nǹkan mi obìnrin ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ẹ̀rọ rẹ̀ mìíràn fún ìjìlá ṣùgbọ́n gbogbo àwọn tó yìí rẹ̀ pátápátá ṣètọ́nù ó máa ń rúgbọ sábẹ́ rẹ̀ láti lè fi bà wá lẹ́sìlẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ fún àwa mùsùlùmí láti mọ àwọn ẹ̀kọ́ ìsìláàmù eléyìí tí ó máa jẹ́ atọ́kùn wa ní gbogbo ìgbà tí a bá fẹ́ máa ṣàǹfààní pẹ̀lú àwọn nǹkan mèremère ayé ṣé àwọn nǹkan yìí hàtà látàkọ́lẹ́wò ànẹ́ẹ̀mẹ́tò nẹ́kànnà ntọ́lọ́nkò nídẹ̀ra tí ò wá nú tún ṣokùnfà ìyàwó àtúnwájú ọ̀rọ̀ afáwọn tí wọ́n kọ síra ìwé sálà síra kọ ìwé ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ní ọ̀rọ̀ pọ̀ pàápàá jùlọ lórí àwọn àṣìṣe tó gbọ́ ọ̀rọ̀ èèyàn kó sínú ẹ̀rọ yìí. lórí ọ̀rọ̀ pé a kọ́ a pè ní lórí àjò àìmọ́ pè wá. afáwa tí wọ́n kó síra ìjọ àwọn náà ní fòdílà tó ṣe ìbákan gbóná àbúlá àbúrẹ́ yìí. àfáwa yìí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láti pín pín lọ́dọ̀ àwọn àpá. àfa àlè àwọn ọ̀nà máa ń pè ní àlùkùtà àwọn alé ẹ̀kọ́ ilé kéèké tìjọba bíi níta mọ́tàkì kéèyàn máa gbà kí ó wẹ̀ àwọn ọ̀nà àlùkùtà ìgbà tí wọ́n ka ẹ̀kọ́ wọn dé alimarhalatu alukidariya. tí wọ́n wà ní ọdún kejì ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ni wọ́n tún kúrò níbẹ̀ wọ́n wà ní ọdún ìlú kàtàǹpé ní òyà òyà di olú ìlú orí ìlú ní òyà di ni wọ́n ti mọ́ ilé ẹ̀kọ́ tìjọba ilé ẹ̀kọ́ tìjọba tí wọn náà náà ń pè ní alùmáàdù ẹ̀yìn ibẹ̀ ni wọ́n ti wá ń tẹ̀síwájú níbi ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n parí bẹ̀ wọ́n darapapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ gíga nípa ẹ̀kọ́ ṣẹ̀ríà kòríyá ti ṣẹ̀ríà ilé ẹ̀kọ́ yìí ibẹ̀ ni wọ́n ti jáde yìí nírú ìyá wọn tí wọ́n sì jáde ìdí àyẹ̀wò ní yunifásitì tí wọ́n ti gbàwé ẹ̀rọ nígbà tí wọ́n tún ṣe eléyìí tán wọn ò dúró wọ́n tún gba ìlú Madina alimẹdina tó lò wọn wọ ìgbà tí wọ́n dé ìlú Madina wọ́n gba jẹ gẹ́gẹ́ bí alámòjútó ilé ìkó ìkàwé kówé tí tí a mọ̀ pé láìpẹ́ ní inú jamia islamic university wọ́n ti tẹ́lẹ̀ ní Nàìjíríà níbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbàgbé ní Korea ti ṣẹ̀rẹ̀ ní ọ̀yà. gbogbo ìgbà tí àfọ àwọn abẹ́kùn bùnà Abdullahi Abdullahi rahmanulah gbogbo ìgbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ yìí wọn ò yé máa tún wò má àwọn àbá wọn ò fi ti ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ nípa sí wọ́n tún máa ń wò má àwọn àbá tó pọ̀ nínú àwọn tí wọ́n ń wò má ọ̀kan ní àbá wa ṣẹ́kọ̀ àbúlà rí bọ́lá àbúlà àbúlà rọ́ọ̀nù àbúlà ọ̀hún ṣàlùmọ́ wọ́n kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra ni wọ́n ké lọ́dọ̀ ṣẹ́gun bá. bákan náà odidi ọdún mẹ́wàá náà fi láàzámà fadilatu Sheikh Muhammad Al-Amin Ash-Shanqiti odidi ọdún mẹ́wàá náà fi láàzámà títí tí bàbá náà fi kú mú ifọ̀ lọ́rẹ́ kódà wọn kò tẹ̀síìrù kan náà àbúwá olùbẹ̀yà tí àfọwọ́ Muhammad amin ash tí wọ́n kọ́ ọ wọ́n gba tẹ̀síìrì yẹn lọ́dọ̀ àpapọ̀ wọn ṣe kọ́mọdé ní àṣìṣe. báyìí ni wọ́n ti lágbàmọ̀ àwọn tó pọ̀ nínú àpá wọn ò fi èyí táwọn akọ́ nílé ẹ̀kọ́ ní kàtó wọ́n tún lè má àwọn olùsọ. lẹ́yìn eléyìí <clears throat> àfọ àwa bákan bọ́nà àbúlá àbúlá yìí wọ́n tún gbé pa wọ́n lọ sí ilé ẹ̀kọ́ tí a mọ̀ sí alimahadul ali ìlọkọlọ ilé ẹ̀kọ́ tó ga jùlọ nípa ìdájọ́ ilé ẹ̀kọ́ yìí ni wọ́n ti lọ oyè mẹsìtìrì bákan náà ìwé náà láti ṣe dọ́kítọ́rì ní mahadu alaali ìlọkọlọ lẹ́yìn eléyìí àfọ àwa bákan fún abdullahi bin zayd wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àwọn sí àwọn ipò ńláńlá níbi ẹ̀sùn nínú àwọn ipò wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí adájọ́ nílùú madina olùmọ̀ ọkọ̀ ìyá nílùú madina ti lù náà wá bẹ́ẹ̀ wọ́n ti lọ ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ nípa ètò ìdájọ́ ibẹ̀ náà gba magistrate ibẹ̀ ti gba tuntun ọ̀ ní kété tí wọ́n parí ń bẹ̀ wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí adájọ́ ní ìlú Madina bákan náà wọ́n tún yàn wọ́n gẹ́gẹ́ bí olùkọ́ àgbà nínú mọ́ṣáláṣí àdáwì nínú ìlú Madina lórí jẹ́ pé mọ́ṣáláṣí ti Maka ti ṣe àlùkò àwọn bákan náà mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam nínú ìlú Madina ẹ̀kọ́ máa ń lọ bẹ̀ láàárọ̀ àti lálẹ́ gbìyànjú gbìyànjú bẹ́ẹ̀ báyìí ẹ̀kọ́ ni ibi ọba ti fẹ́ jókòó síta lọ jókòó kò má kẹ́rọ̀ ṣùgbọ́n kí wọ́n á ti fọ́nká lóko ní ọkà lọ jókòó rẹ̀ máa kọ́ yàn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó bá rí tán kọ́ yàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìjọba ló ní àwọn ká máa kọ́ àwọn yàn lẹ́kọ̀ọ́ nínú àwọn tí wọ́n yàn láti máa kọ́ àwọn yàn lẹ́kọ̀ọ́ nínú mọ́sálásí àlùmọ́sílù nàbàwí mọ́sálásí àlùmọ́sílù nàbàwí أفاوى فضيلة الشيخ بكر بن عبد الله البيت وأن يعمنا لين لين wọ́n tún yàn wọ́n ìmáàmà ni wọ́n kà ó ibà fìlìmọ́tìlì nàbàwò wọ́n tún padà tún yàn wọ́n gẹ́gẹ́ bí ìmáàmù àti olùṣèkútùbà ní mọ́sálásí amẹ́ríkà ajẹ́pẹ́ nínú àwọn ìmáàmù fìlìmọ́tìlì nàbàwò tí wọ́n máa ń ṣe kútùbà ní ọjọ́ ìmọ̀ ọ̀kan ní ìjọba ìmọ̀ràn jẹ́ ìyẹn nìkan kọ́ nígbà tó sì ta ìjọba tó ní àwọn wọ́n yẹ wọ́n fìrà wàkílẹ̀ nàámá lèwe dáhùn pé àbí wọ́n padà tó gẹ́gẹ́ ẹ wọ àwọn ipò ipò ipò tí wọ́n yàn àfa àlùkè kò sí ìdí kan fi ń wà láwọn ọ̀pọ̀ yìí bí kò ṣe pé gbogbo èèyàn máa pàtàkì ìmọ̀ àti òye lọ́rọ̀ wọn bá fún wọn. lẹ́yìn eléyìí ìjọba àwọn olùdarí orílẹ̀-èdè Saudi Arabia àwọn ọba wọn bá tún gbé òfin kan jáde wípé kí wọ́n yan àáfàá wa bàbá bọ́lá abdullahi kí wọ́n yàn gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè Saudi Arabia wọ́n máa ń pè àwọn ìjókòó kan wọ́n máa ń pè ní ah, majmaul fiqhi al-islami majmaul fiqhi al ìjókòó. àgbáríjọ àwọn àfa lágbàáyé lórí ọ̀rọ̀ fìkì àwọn àjókòó yẹn máa wáyé gbogbo orílẹ̀-èdè náà ni pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè sàràkí sàràkí náà ni oníkálukú ó sì dá àwọn olùmọ̀ ẹ̀yìn jọ pé eléyìí ló sojú mísírọ̀ àfa yìí ló sojú mísírọ̀ bẹ́ẹ̀ àfa yìí ló sojú eh, Kuwait àfa yìí ló sojú ọ̀tọ̀ àfa ìlú sojú ẹni tó wá ń sojú Saudi ní ààyè yẹn òun náà ní afa wọn sọ àwọn náà rẹpẹsẹǹtì gbogbo afa Saudi Arabia ní májúmọ́ wò tókè lánàá àti ọ̀wọ́. eléyìí nìkan kọ́ wọ́n tún padà tún yàn wọ́n gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ al-Majma' al-Fiqhi bi Rabitatil Alam al bákan náà wọ́n tún padà di olùkọ́ nílé ẹ̀kọ́ tí wọ́n ti gba màdìtẹ́ ti dọ̀túrà wọ́n padà tún di olùkọ́ ní ilé ẹ̀kọ́ yìí bákan náà wọ́n tún di olùkọ́ nídìrà sáàkì lóríyá ti kòléyà tó ṣẹlẹ̀ postgraduate study àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn ti ga wọ́n ti màdìtẹ́ dọ̀túrà. wọ́n wá ọjọ́ kan náà àwọn olùkọ́ tí wọ́n kọ́ wọn ní òrìyá wọn gbogbo àwọn kan wọ̀nyí òun náà ni ó júwe irú àpàtẹ ọ̀dẹ kakra tí wọ́n ti jẹ́ síwájú ká tó kò rí fún wa nípa àwọn ó yẹ kó jẹ́ ìwúrí fún àwọn tó lè rí pé ń bọ̀ jáde dáadé. òdòdó tọ́ ìjàmbá dé ọmọ yóò fà lókè àbọ̀ padà jáde ní fanáwó kan olùsọ ààrẹ dàgbà pa olùsọ ọmọ lóṣèlú táwọn bá dé eléyìí ti mú oúnjẹ wá ó sì ti múlé wá àṣejù lèmi tó kù subhanallah ẹ wo àwọn tí wọ́n ṣáájú wa wọ́n lo èyí tó pọ̀ nínú àsìkò wọn láti fi kẹ́kọ̀ọ́ ẹ wá wòye ọdún tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ wá wò gbogbo àwọn àyè ńláńláńlá tí wọ́n pè wọ́n kò sí ìdùnnú ọjọ́ pè wọ́n táàyè wọn nítorí ìmọ̀ ni àbá wa bá kù kì í ti pọ́ mọ olówó ni o ṣe ẹgbẹ́ gbàgbé pé oko gan ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ aládàáni ni wọ́n ta á sí lórí rẹ̀ kó máa bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ adìẹ ẹni tó ń gbogbo orílẹ̀-èdè ní mọ́júmọ́ òṣèlú àtìláàmì àjọ tó lè gbé kóró wa wípé tí ì mà kò síbi tí ò lè gbé yẹn ó sì gbọ́dọ̀ ọ̀rọ̀ ààrẹ pín tó bá tún wà bá ìmọ̀ yẹn ní kó sàdúgbò kan tẹ̀ gbogbo yòókù sílẹ̀ torí pé ìmọ̀ gbogbo dáadáa ni ìmọ̀ máa ń fà tí màá bá ti jẹ́ ìmọ̀ ìmọ̀ kẹ́límà tí ọlọ́run sì ní kí mọ̀ ń lápa lára rẹ̀. ní ti dáadáa gbogbo rẹ pátá màyẹn ni ó máa fà á gbogbo àwọn rẹ ẹgbẹ́ bíi àṣekà nípa àfàwà dọ́kítà àfàwà yìí wọ́n kọ àwọn tírà tó pọ̀ nínú àwọn tírà ńláńlá àwọn ṣẹ́rẹ́hù àwọn rọ̀táìl tí ó ní ká máa fà á afa ọ̀nà àlọ́kọ̀lé ọ̀nà àlọ́kọ̀lé ọ̀nà àlọ́kọ̀lé ọ̀nà àlọ́kọ̀lé tíra kan bẹ wọn pè ní al-Uzzab min wa àwọn tí ò níyàwó nínú àwọn afa náà jápọn títí náà fi dáyé láyé àwọn afa afa yìí kọ si ó sì dárúkọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn lágbájá ọ̀nà òdìyàwó tó fà lé náà ní àwọn ọmọdé ìfàyè lẹ nínú àwọn afọ àgbà ńláńlá ó wàá sọ ọkọ tíra yẹn ní ayọ̀ záàbù ẹ́ mínà lọ́rọ̀ máyé bẹ̀rẹ̀ kọ tíra helios paul bẹ̀rẹ̀ ọ̀ṣọ́ ọmọ akẹ́kọ̀ọ́ àwọn náà ni wọ́n kọ́ bákan náà wọ́n tún kọ àwọn tíra tààrí okú ṣọkùnmọ̀ tíátà títì ẹ̀wọ̀n tíátà máa ti dírámà kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ẹni Islam ìgbà wo gan ló bẹ̀rẹ̀ ẹ̀rì pa àwọn ẹ̀ka ń sọ lẹ́nu àwọn ọmọ ní tíátà tó wà sí pé àwọn Muslim eh, eh, artist àwọn ọmọ ti tíátà ó fi máa polongo ẹ̀sìn nìyẹn àbá àkọsílẹ̀ kò sí nínú nǹkan tá a fi ń pèpè sójú ọ̀nà ìtàn ọ̀rọ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ntọ́ jẹ́ yóò máa fura rẹ̀ yóò máa parọ́ ẹni tó kó lòsì ní nínú tíátà yóò máa tẹ́lẹ̀ lẹ́kùn lólówó ìgbà láti olóṣè wọn kọ síra àlérí ẹ̀ bákan náà wọn kọ síra lórí hukmul intima'i ila al-firaq wal ahzab wal jama'at al àwọn ọ̀rọ̀ tí máa ń dá awuyewuye lẹ̀ lórí wípé sẹ́yìn lè dara papọ̀ mọ́ jàmbá sẹ́yìn lè dara papọ̀ mọ́ àwọn àkójọ àwọn èèyàn kan tí wọ́n láwọn pèpè síbi ẹ̀kọ́ sẹ́yìn lè dara papọ̀ mọ́ ẹgbẹ́ sẹ́yìn lè dara papọ̀ mọ́ àwọn pátì àwọn ká máa pé korobisi korobisi korobisi korobisi jọ sukusuku ká máa ṣe sukusuku káàkiri sẹ́yìn lè dara papọ̀ mọ́ àwọn kan yẹn òyìnbí tíra kan náà kọ lórí rẹ̀ tíra tó dáa ni tó tí yóò tàpéjọ tí yóò sì tàpéjọ téèyàn bá kà kò tàpéjọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ wọn ò sì tàpéjọ wọn ti déédéé pẹ̀lú ọ̀rọ̀ lórí ìdáwó bákan náà wọn kọ tíra kan àtúbà tẹ̀sùn báyìí hukumuhu hukumuha wa taariuha ìdájọ́ ìdẹ̀dùwà yìí lò ìgbà wo ni tẹ̀síwá àfihàn bẹ̀rẹ̀ ìgbà wo lọ́wọ́ lọ́wọ́ yìí síra tó dáa ni àfọ àwọn ẹ̀nà ni wọ́n kọ́ nínú síra tí wọ́n kọ́ iná lè ta kó fẹ́ gbé yẹ̀wò yìí ajabu ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìmọ̀ lo fóònù ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìmọ̀ lo fóònù ọ̀nà wo ló gbà lo fóònù tí ò ní bọ̀ lẹ́sìn jẹ́ tí ò sì ní bọ̀ láyé jẹ́ ọ̀nà wo ló gbà ló fóònù tó tù fi ládá lọ́dọ̀ ọlọ́ tó lè fẹ́ lọ. ẹ rí i pé síra yìí ó ṣe pàtàkì láwùjọ tá a wà torí pé ó fẹ́ mọ̀ sí ẹni tí ò ní fóònù rẹ̀ kódà ọmọ tí ò tí ì ní fóònù la òun náà ò ní lẹ́mìí pé òun ó padà ní fóònù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní fóònù wọn ò ní síìmù tí wọ́n bá ti rọra sọ fóònù rẹ̀ lẹ̀ èèyàn ṣe máa ní fóònù kó ní síìmù tó láti lè mọ ibi tí àdánwò ọ̀rọ̀ fóònù dé bó bá ń ṣáàjì fóònù bó bá fi ilẹ̀ kó tó dé ọba kan ọmọ kan tó ti tẹ́ túmọ̀ sí pé àwùjọ ti ba sábà ó ti dàbí omi ó ti dàbí oúnjẹ tó bá wá rí bẹ́ẹ̀ a sọ̀dájọ́ àwọn ẹ̀kọ́ tó rọ̀ wọn tá a تعمل ان شاء الله روى بكر بن عبد الله ابو زيد مدر كراعي مقدمة بسم الله الرحمن الرحيم الحمد لله رب بيتي ولوم بني والصلاة والسلام على رسول الله الكيولوم الكيولوم كما باع الشيولوم وعلى صحبه قسم باع تعبيره wọ́n mọ̀ ìtẹ́lẹ̀ àbíkúdá àti gbogbo àwọn tí wọ́n bá mọ̀nà pẹ̀lú ọ̀nà àwọn òṣìṣẹ́ ọlọ́run ìlà ìrètí ìṣèjúbọ ẹ̀ka. أما بعد فإن آداب الهاتف الشرعية wọ́n dájúdájú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn nípa lílo fóònù مخرجة فقها على آداب الزيارة ìbéèrè tá a máa béèrè ìgbésí tí wọ́n lò fóònù láyà ma sọ̀rọ̀ máa èèyàn máa ṣe màpé owó ẹ̀rọ ń kọjá àlọ́ fóònù rẹ̀ ní gbọ́dọ̀ bẹ́ẹ̀rẹ̀ tí ẹ̀rì yẹn níjọ́ tá bá kiri bẹ́ẹ̀ fóònù owó máa tí bàbá wa ẹni tọrọ ọba ni máa sọ ọba yìí èyí táwọn kọ yìí àwọn àdáàbò táwọn jọ yìí tí wọ́n àwọn fa àwọn àdájọ́ nínú àwọn àdájọ fíkìrù níbi táwọn ti fàyọ kìí ṣe pé ọba pèrè tó bá wọn fàyọ aláàdá lè yàrá àwọn àdájọ ti ń bẹ fún bá a bá fẹ́ bẹ̀rẹ̀ àwa o gbogbo ẹ̀kọ́ táwọn ẹbí sọ fún wa ó ṣe délé pẹ̀lú tàbí ẹ̀rọ fóònù tó tó ń fóònù náà ọbẹ̀ wò ni ẹni tó lọ rẹ̀ abẹ́ẹ̀kọ́ gbàdí fóònù ti wà o ní ọlọ́mọ nítorí ọbẹ̀ sọ ó sì fi ọ sọ ajẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ gan alẹ́gbẹ́ kìíyàsẹ̀ náà lórí ààrẹ abúlé àwọn nínú àwọn ibi tí wọ́n ti pàpìlẹ̀ ìdájọ́ mi lọ kọ́ mọ́ àgbẹ̀nu ó kéèké a kíni níbùsẹ̀ ànábìlú fóònù àbáwọn abákùrì náà tọ́lébìlẹ̀ ìlú ní sọ̀rọ̀ báyìí ìdókòwò àwọn afa ọlọ́run ti fún wọn láwọn ìpìlẹ̀ tí wọ́n gbé gbogbo àwọn kẹtí máa ń tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ tí ń ṣẹlẹ̀ láyé fún ògbèrè tí wọ́n sì padà jẹyọ fún un. sínú ìpìlẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé òun náà ní alá adá bìbí yàrá

fún òun bẹ̀rẹ̀ pàṣẹ ọmọdé mẹ́ta lọ́dọ̀ yìí ó sọ pé wọ́n fẹ́ sùn lọ. gbogbo oríṣiríṣi àwọn ẹ̀kọ́ wọ̀nyí Islam kọ́ àwọlé ti zayn a tún mú àwọn ìdájọ́ yìí jáde látara àwọn ẹ̀kọ́ ìgbà yọ̀ǹda èèyàn àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́gbà yọ̀ǹda wọlé a rí ìdájọ́ ti fóònù náà àgbélé rẹ̀ wal àwọn ẹ̀kọ́ bá a ṣe sọ̀rọ̀ sànàbí kọ́ wa àlùgbé ó wúlò náà tá fẹ́ lo àwọn ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ fún un. والحديث مع الآخرين tá a bá fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ kí làwọn ẹ̀kọ́ sànàbí fi kọ́ wa bẹ́ẹ̀ mi bá ń báwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn sì kó rẹ̀ lójú ẹ̀sẹ̀ ní ọ̀nà tí ó fi máa sọ̀rọ̀ kẹ́ẹ̀ máa gbóòórùn gbéraga mọ́tòmọ́tò nínú ọ̀rọ̀ ṣùgbọ́n náà Ànábì sallallahu alaihi wa sallam Ànábì kọ́ wa láwọn ẹ̀kọ́ wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni a ti fa àwọn àdájọ́ ti fóònù àti àwọn ẹ̀kọ́ tó rọ̀ mà kì í ṣe pé báyà níbi ìlú fóònù àbá ọba pé lò fóònù tó ti wára ṣùgbọ́n àwọn àdáàbò èyí tó lẹ́rù nípa ziyarọ wal-istizan wal-kalam wal gbogbo àwọn èyí wọ́n ní wọ́n lẹ́rù ìgbàlá ti wá gbé àdáàbò ti hàtìf náà àgbèlè wọ́n rí torí pé nítorí pé àwọn sàlàyé alẹ́ nìkan tí wọ́n máa sọ wípé ọ níbo náà ọ̀rọ̀ fóònù irọ́ ni tí kò hàn lọ́sọ̀ọ́ ní abadé olójú wọn sàlàyé rẹ̀. fìlìmìkìdáàr nípa gbèdéke ọ̀rọ̀ sísọ gbèdéke ọ̀rọ̀ sísọ àwọn àdáàbò kan kọ́ wa lẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ anáfíà lọ́wọ́ àlùfáà sògbélékè ọ̀rọ̀ sísọ náà ó sì fẹ́ lórí ọ̀rọ̀ fóònù kì í ṣe pé ńgbà tó ti wá ní ẹ̀tura fóònù kọ̀ wá máa sọ̀rọ̀ tí ò wúlò kọ̀ wá máa fàtìkù ráre ẹ̀kọ́ àsìkò lílò lórí aago wàzàmán àsìkò wo gan-an lèèyàn lè máa pè yàn àsìkò wo ló bá fẹ́ kọ́ ẹ̀ àsìkò wo ló lè kọ́ ẹ̀ ẹlòmíì bàjẹ́ lè lò wípé àsìkò tó ń sùn náà ló pè ọ́ ẹlòmíì ń bẹ ó lè pè ọ́ láago mẹ́tọ̀ ọ́ kì í nǹkan kan ṣẹlẹ̀ lọ́kàn gba òǹgbà tó ń wọ̀rọ̀ sùn lọ́sọ̀ àwọn ń àwọn sáré àwọn nọ́mbà kọ̀ọ̀kan náà ni kò máa ti kẹ́kẹ́ kò máa ti kẹ́kẹ́ sáwọn ikọ̀ nígbà tí wọ́n wá rọrùn sùn olóníkọ̀ máa jí àwọn èèyàn míì tí wọ́n sùn kàlẹ́. ẹ̀kọ́ àwọn àsìkò wo là á máa pé yàn àgbèdàjọ náà lórí ìpìlẹ̀ ẹ̀kọ́ àsìkò wo là á máa títí tó ti báyìí àwọn ìpìlẹ̀ láti fa àwọn àdájọ́ yẹn lórí. kí ló dé tá máa sọ eléyìí tá a bá ti kọ́kọ́ gbọ́ irú èèyàn tí àáfàá tí wọ́n kọ́ ìjẹ pẹ̀lú nǹkan àkà fún wọn á sì mọ̀ pé ìmọ̀ láfẹ́ kọ́ nínú ṣe ẹni tó lè ké gbogbo àyẹ gbogbo tá a sọ nípa wọn nípa yorùbá téèyàn bá fẹ́ káàtó ọlọ́run lọ àfikírà pẹ̀lẹ́ bẹ́ẹ̀ subhanallah ìmà tó buhaya ló wà bẹ́ẹ̀ istinbatu fiqhi ad-daqiq istinbatu fiqhiyyun daqiq béèyàn ti máa ń fa ìdájọ́ yọ lọ́nà ẹ̀wẹ́ ọ̀gbẹ́bẹ̀ tí ó máa jàǹfààní fún ẹni tó bá jẹ́ ọba akẹ́kọ̀ọ́ sórí fiqhi tábàdìbà lọ ẹ̀sùn wo náà dábì lọ fàdájọ́ ẹ̀yọ́ sọlọ́ọ̀ lẹ́ pé kìí kàn ṣe ọlọ́jà mọ́ra tẹ̀ tòótọ́ tó o bá ti jìndò sínú mà ló sì máa gbádùn sí àtàwọn àpapọ̀ ìtẹ́lómi ò kéèkì tí wọ́n bá ń kà pẹ̀lú ìpìlẹ̀ tí wọ́n ti ní ọ̀sán àǹfààní bẹ́ẹ̀. sọ afọ àwa bak rahmanulah wọn ni wàlúmọ̀káàdì èyí ò lè tún mọ àsìkò wo ààyè wo gan láti ààyè mí ń bẹ kò ní ìdíkẹ́ yẹn sọ̀rọ̀ ààyè wo láti máa ń sọ̀rọ̀ wàjínsìl kalam hmm? wàjínsìl kalam irú ọ̀rọ̀ wo gan là máa pé èèyàn fún lórí àgbo ọ̀rọ̀ mí ń bẹ kì í sórí fóònù káríra báyìí ṣùgbọ́n ẹnu mi ò ní ádáàbò kò sí ọ̀rọ̀ tí o sọ̀rọ̀ lórí fóònù ẹ máa gbọ́ báyìí wọ́n fẹ́ fẹ́yàwó àwọn akọ́lù àlà rẹ̀ ìlà àìsà ẹ̀wẹ̀rẹ̀ ẹ̀fọ́gbọ̀n kan wọ́n ìgbà tó wọ́n yà bóun ni mo rí ọmọ yín kan ní ọlọ́run ṣáàlà kí àlà kan ti ní wọn tòrò bá fẹ́ fi àwọn ni kí àlà ti ní wọn àwọn ọmọ yẹn ti àwọn ṣáàlà ṣáàlà. orí fóònù ni wọ́n ti máa ń sọ nǹkan báwọn ẹ̀rìkó náà sọ̀rọ̀ àbí sọ̀rọ̀ ṣùgbọ́n jíǹsù kẹlẹ irú ọ̀rọ̀ wo là á sọ lórí fóònù gbogbo àwọn kan wọ̀nyí wàsífàtù wàsífàtù yìí kí ni àwọn ìròyìn ọ̀rọ̀ téèyàn máa sọ ọ̀rọ̀ mi ń bẹ tó sọ jáde tí ó sì kú ọ̀sẹ̀ wàhálà ẹ lọ́ọ́ máa kankan gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ pátá lórí fóònù ó ti wà recorded ní sẹ́ńtà ìyá kí ló kọ́ àwọn mtn ní agbègbè ní. wọ́n gbogbo ọ̀rọ̀ tó sọ láyé láti ọdún tó ra sim card yẹn gbogbo ẹ̀ ni wọ́n ti record. mẹ́jọ yóò lẹ́yìn ẹgbẹ́ àmà sọ̀rọ̀ láti láti ládàbà bẹ́ẹ̀ sàkóònù akọ́lù obìnrin má sọ̀rọ̀ àlùfàṣà ń bẹ̀rẹ̀ láfa wọ́n ti record gbogbo ẹ̀. níjọ́ tí ẹ̀ẹ̀kan bá fẹ́ tìjú ẹ̀ wò àwọn ibi tí ó kọ̀kọ́ lọ nìyẹn. gbogbo recorded for ìjọba kú gbogbo ọ̀rọ̀ tó ti sọ yọ̀ọ́ gbogbo ẹ̀ wọ́n sì gbé jáde ṣùgbọ́n ló sọ yìí. ìgbà mi ń bẹ ẹlòmíì lè tó lè kan síjọba àbọ̀ ń da ń dá burúkú kan tó lè dojú ìjọba bolẹ̀ yóò ní sọ wọ́n fi rẹ̀ pọ̀ níbi tó lọ́mọ pé kò sí kan nínú tẹ̀sán tí wà ní tó òun náà ní pé a mọ àwọn ìròyìn ọ̀rọ̀ sísọ kí ni àwọn àwọn ọ̀rọ̀ wo a máa ń sọ gbogbo àwọn ẹ̀kọ́ ìpátá gbogbo ẹ̀ ló ń bẹ nínú ìtàn wa màlúmá ní ti gbogbo àná ti mọ̀ kò ní ìdíwá àti ìmọ̀ wa lọ́dún kan. a ó fi ọkùnrin màlúmá sọ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí. ìdájọ́ ohun tí a ti mà ní fi nusus ash-shar'i al-mutahhar nínú àwọn àlàyé ọ̀rọ̀ òfin ẹ̀sìn èyí tó ń má lọ́lọ́ sọ kàlífà náà sọ̀rọ̀ à ní ìbáṣẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ kankan gbogbo àwọn ẹ̀kọ́ ìpátá nínú al-Qur'an àti ní sunnah náà sọ̀rọ̀ lọ́wọ́ àṣìlá gbogbo ẹ̀ wà. wọ́n jẹ̀mí wà áìdọ́n gbogbo àwọn ìwà yìí àwọn ẹ̀kọ́ yìí tààtì fi qa'imatil fada'il wal mahasib ó wá lábẹ́ àwọn ìwà ọmọlúwàbí àti àwọn wal mahasib àti àwọn ìwà yááyì allati da'a ilayha al-islam pẹ̀lú ìfi islam kù lè ti pè wá síbẹ̀ tẹ́lẹ̀ òmìnira bá tẹ̀lé mùsùlùmí tó ní adam ẹ̀ tẹ̀lé tó máa sọ bí bá ń fò náà ẹ̀ ẹrù ẹrù ẹrù ẹrù gbé gbé e ìdókòwò jẹ tọba ní pé bùkọ́ lù kúrú tọba sáré báyìí nígbà tí fóònù jẹ ẹsẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹrù pẹ̀lú mi yà wọ̀nyí ẹgbẹ́ ìgbẹ́ ń bára ń bára eré tí wọ́n ti tó ah, dé gbogbo ń tẹ̀sí àwọn kan wọ̀nyí abẹ́lẹ̀ mi jẹ́ ọmọ pariwo bẹ́ẹ̀ ni ah. gbogbo kò ní mọ̀ pé tóun sọ gbogbo àwọn ìyàn gbọ̀ gbogbo sọ gbogbo àwọn ìwà ọmọlúwàbí wọ̀nyí islam kò rẹ̀ ti pè wá sí díẹ̀ libinayi hayati muslimi alalfobili wọlfobila kábàlì ma ká ma ìtẹ̀mí ayé mùsùlùmí lérí ọlá ìwà ọlá ìwà ọmọlúwàbí wọlfobila àti àwọn ìwà tó dáa kò ní jẹ́ kí gbogbo ìwà dáadáa ìwà ẹlẹ́kọ̀ọ́. èyí ò rí lára mùsùlùmí gbogbo àwọn nǹkan tá à ń sọ àwọn èèyàn a kind of civilized exposure gbogbo àwọn kan yẹn ló máa ń mọ máa ń lọ gbogbo àwọn ẹ̀kọ́ Islam kọ́ wa mùsùlùmí bá máa ń lò torí pé pilẹ̀ ló pe làwọn ọ̀rọ̀ wọlé àbúrò òní kó nira bọ́mọ̀lá kejì wíwá ó sì lè jẹ́ wọn lọ́mọ ìyàgbọ́ sẹ́yìn lórí ṣùgbọ́n ti kọ́ hadith sanabi sallallahu alaihi wasallam sanabi ni ẹ páyà àwọn èpè èpè kan ó ti ka yẹn onídìí ká lè sọ fún ọgbẹ́kọ̀ọ́ yẹn kọ́ lọ yàgbẹ́ rẹ pé wọ́n sì lè ń kọ́ síbẹ̀ pé ẹnikẹ́ni tí ó bá yàgbẹ́ sí bí láti òní lọ yóò ṣe orí mu kò ní ìdíkọ́ òṣìṣẹ́ kò ní ìdíkọ́ òṣìṣẹ́ sọ yẹn owó làákàyè tiẹ̀ náà ó ti sọ fún ọ pé kò yẹ kọ́ lọ yàgbẹ́ bẹ́ẹ̀ làákàyè tiẹ̀ náà sọ fún ọgbẹ́kọ̀ọ́ yẹ kọ́ lọ dálẹ̀ síbẹ̀ yẹn kì í ṣe bí dáńdà lẹ́sìn sógbó àwọn ẹ̀kọ́ wọ̀nyí ọ̀nà Islam kọ́ àwọn mùsùlùmí lèbi náà yà hayati mùsùlùmí alàlùfọ́ọ̀lì wọ̀lùfọ́ọ̀lìlà kábàá lè mọ ìsẹ̀mí mùsùlùmí yálà ọkùnrin àbóbìnrin lórí ìwà ọ̀la wọ̀lùfọ́ọ̀lìlà àti ìwà ọmọlúwàbí wọ̀lùfọ́ọ̀lìlà àlàálíyà tẹ̀lẹ́kẹ́rìmà àti àwọn ìwà èyí tó ga jùlọ tó jẹ́ ta lápàlẹ́ abúdọ̀ máa rí lára mùsùlùmí thumma jami'uha mabniyun ala rifq wal lutf gbogbo àwọn ẹ̀kọ́ tá a wá sọ yìí àmọ́ lórí kéèyàn ó níwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà lókòfì kéèyàn ó sì máa ti ẹ̀dẹ̀ lórí gbogbo téèyàn máa ń ṣe ló bá fẹ́ kọ́ ní ìdí ariwo gèèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn ìwà tí Islam kọ́ wa ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn má máa ti gánagánà gbogbo àwọn àdáàbò islam kọ wa. wàtàásì bìnàbí yìí hàrì ìṣẹ̀rẹ̀ àtìlẹ́mùbà rọ́kẹ̀tìlà ọ̀hìnmá sallallahu alayhi wa alihi wa sallam àti láti lè kọ́ṣe òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ṣẹ̀ríà yìí ránṣẹ́ òjíṣẹ́ tó mú ṣẹ̀ríà alálùbáríkà ṣẹ̀ríà yìí tó tóbi jùlọ èyí tọ́lọ́wọ́n bá fi rán ká lè máa kọ́ṣe ẹ̀ náà sàlẹ̀mínà ọ̀nà nànàbùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé gbogbo ẹ̀kọ́ tá a fẹ́ máa kà nínú síra ìpátá ọ̀rọ̀ gbọ̀kún lórí nǹkan méjì tẹ́ ẹ bá wò lọ títí yọ̀ lọ́mọ àforí sọ pé Islam kọ́ alẹ́ kọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́fara ni ọmọ làkejì àti pé ó tún kọ́ alẹ́ kọ́ ká máa kọ́ ṣe ànábi sallallahu alayhi wa sallam. Faqad thabata anhu sallallahu alayhi wa sallam qala. ó ti fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní inna rifqa la yakunu fi shay'in illa zana wala yunza'u min shay'in illa shana ṣálá muhammad sallallahu alaihi wasallam oníkẹ́rí ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn máa ṣe nǹkan ní pẹ̀lẹ́kùtù la yakunu fi shay'in illa zana gbogbo kò ní máa bẹ nínú gbogbo nǹkan téèyàn bá ń ṣe ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àyàfi kí ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó máa fi ọ̀ṣọ́ sára kan náà yóò tún kan náà ṣe. wala yunza'u min shay'in illa sha'na tí wọ́n bá ti ti yọ wọn ò ní yọ ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kúrò níbi gbogbo téèyàn bá ń ṣe láyé illa sha'na àyàfi kó ṣe kí o kó fábùkù àṣàyínú àlàáyínú àzẹ́yínú ìzáyò ọ̀ṣọ́ nìyẹn èèyàn túmọ̀ sí wípé ẹ̀sìn wa ó pè wá lọ síbi ká máa ṣe nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa máa ṣe garagara ká farabalẹ̀ ẹlòmíín bẹ ọ̀tọ̀ ní nọ́mbà tó fẹ́ dá ẹ̀ ọ̀tọ̀ ní nọ́mbà ní nọ́mbà nígbà tá a lọ balẹ̀ tọ́lọ̀ ọ̀pọ̀ wa ah ẹ wọlé ẹ wọlé mẹ́ta ta ni o orí òpin ó lọ ọ̀dà mẹ́bà ni àníta ló ń pè ọmọ bàjẹ́ o ọ̀dà nọ́mbà ni náà lẹ́tà ni ó tó wá gba ẹ̀dáfẹ́ mọ́ bínú nígbà táwọn kò balẹ̀ àti nígbà tí àrò balẹ̀ ẹ lọ wọ ẹni yẹn wáyé nígbà tí àrò balẹ̀ wàsábàtà ayédọ́ni ó tún fẹsẹ̀ rinlẹ̀ bákan náà qawluhu sallallahu alayhi wa alihi wa sallam ọ̀rọ̀ tí ànábi tí kàgbọ́n bá ń gbé fún sọ wípé man yuhramu ar-rifqa yuhramu al-khayru kulluhu òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ti dùn ọlọ́run nù ún níwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ẹja lọ mà á wípé gbogbo orí pátá ńlọlọ́wọ́n ti nu onítọ̀ rọwá fún màmú àfàwà màmú ni wọ́n gba hadisi kìnnìkìtì náà wà. وهي آداب مطلوبة من الطرفين àwọn ẹ̀kọ́ tí à ń sọ wọ̀nyí nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ fóònù ẹ̀kọ́ kan ni tá à ń fẹ́ ṣíṣe àmúlò rẹ̀ mìíràn pọ̀rọ̀fẹ́yì láti agbọ̀n kìíní àti agbọ̀n kejì ayé alimọ̀tẹ́sẹ̀ ẹni tí ń kọ́ọ̀lù àwọn ẹ̀kọ́ kan bẹ tó gbọ́dọ̀ mọ̀ wàlìmọ̀tẹ́sẹ̀ àlẹ́ ẹni tó ń pè náà àwọn ẹ̀kọ́ kan bẹ tó gbọ́dọ̀ wà fún ìwọ tó ń retí fún kọ́ọ̀lù náà wa in kana ba'duha fi janib al-muttasil akid wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀kọ́ tá à ń sọ yìí àwọn apá kan ń bẹ nínú àwọn ẹ̀kọ́ yìí tó ṣe pé akànpámọ púpọ̀ lọ́dọ̀ ẹni tó ń kọlù ju ẹni tó ń rí sí kọlù lẹ́ànáhu wà sọ̀rọ̀ torí pé ẹni tó ń kọlù òun ní béèrè nǹkan ní tọrọ nǹkan wà tọ́ọ̀lì ẹni tó sì ń béèrè nǹkan kọ̀rí ibùmínà sáà ìlú ràlíbà nínú ìdájọ́ ó súnmọ́ ẹni tí ń béèrè fàfi mọ̀ọ́kífì yìí dọ́á fún ẹni tí wọ́n ń béèrè nǹkan tá a bá ní ká wò ó òun ní ipò tiẹ̀ kéré sẹ́ni tó ń pè fàlìyòjìbìrì o bìhùsùn lẹ́dà wá tàtúnṣe ipò rẹ tó kéré yẹn pẹ̀lú ẹ̀kọ́ tó dáa kí ni tí bàbá ń sọ fún wa mí lápèjúwe ẹni tó fẹ́ pè á nísìnyí ẹ̀rì tí bá fi ń bọ̀rọ̀ lọ kọlù kan wọlé nìyí kí la fi apá torí wọn mọ̀ wípé àwa ń ṣe nǹkan lọ́wọ́ níta ní ìṣe lọ́wọ́ àlégbè abálégbé àlégbè yóò dáadáa ń ṣe lọ́wọ́ òun ò sì mọ hálù táwa wà bàbá wa sọ wípé nínú ẹ̀kọ́ tó yẹ kó ojú ìwọ tó bá ń pé èèyàn má rò pé o ní right lórí ẹni yẹn àárẹ̀dẹ̀ mo pè é gbìn lánàá ẹ̀ gbé sáà ń jà tẹ́lẹ̀ sọ pé àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ mo pè é gbìn gbìn gbé ó ṣe mọ̀ pé kò gbìn ó rí tí ò gbélé ó lè jẹ́ kó ń ṣe nǹkan lọ́wọ́ ó lè mọ́ wà níbi tí fóònù wà ẹ̀rọ ló sì mọ̀ bẹ́ẹ̀ kí ló lè rárá rárá kí ló lè mo ó sì gbọ́ ògbé ìwọ ò ní ráìtì kankan ó lè pè èèyàn ga ó lè jẹ́ pé kò ní time kó lè pè kó má gbé ó gbúdọ̀ máa lagídí kó máa bínú lọ́kùnrin gbà tí èsì pò ń lò fún ọ ní time tí kò pè ní ìbàdàn pé tó ní gbogbo àwọn ẹ̀kọ́ tó nu àwọn èèyàn ọkàn nìyẹn àwọn tó lè fa gbogbo yẹn náà ẹ̀mẹ́ta ó lórí miss call mi ní ẹ̀ṣẹ́ tiẹ̀ nìkan ní ìmọ̀ fúnrò ó lè má rí ó lè jáde bí tó drop set tiẹ̀ sí kò tiẹ̀ rí bó ṣe rí òun ó sì dà á ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi o tó bá ti pè tí ògbé ṣetán ló gbé sínú ẹ̀gbà ọmọ màmá yìí ó màmá ṣetán ló gbé sínú ẹ̀gbà ará ìdó lè màmá sọ̀rọ̀ ìdí ìyàn tó jẹ́ pé ìwọ tó ń pé èèyàn ìwọ ló ti sòwúrò torí pé ọ̀wà nípò ẹni tí ń tọrọ nǹkan lọ́dọ̀ èèyàn wàmìnì wúnà tó bá wá rí báyìí sọ́ra tàhálì bihadi àdáàd wa àmúsálì ha ìmárọ̀tán ìmárọ̀tán imaratan lilmadinati ẹn alifọdilati fil islam ajẹpẹ kẹyìn ọkọṣọ pẹ̀lú àwọn ẹ̀kọ́ yáàyè wà mùsàlẹ ha àti àwọn ẹ̀kọ́ tó fara jọrú àwọn ẹ̀kọ́ wọ̀nyí imaratan lilmadinati alifọdilati fil islam bí ìgbà tá à ń kọ́ odidi ilé odidi ìlú nínú islam bẹ́ẹ̀ ló ṣe rí. tá a bá mójútó àwọn ẹ̀kọ́ yẹn táwọn ọmọ wa ń tẹ̀lé táwọn mùsùlùmí tá a mójútó ẹ̀kọ́ yẹn iyì ńlá ni ó fi sí àwọn mùsùlùmí lára mọ̀tìlíyàtàn على نشر إخاء وتودد وحسن التعامل وحفظ العهد ورعاية الأمانة وتنمية المصالح ودرء المفاسد فحقا صارت هذه الآداب من مقاصد الإسلام wọ́n ní àwọn ẹ̀kọ́ wọ̀nyí tá a bá wò dáadáa á rí i pé a mọ́pa lérí nashuril ìkọ́ bóò la ti fẹ́ fọ́nká ìjọmọ̀yà bóò ní ìjọmọ̀yà wa ti fẹ́ da táà ní fàyè lẹ́fẹ̀ẹ́ sùn látara kọ́ọ̀lù tí ó bà ìjọmọ̀yà wa jẹ́ wọ̀tàwádùdì látara àmọ̀wádà àti àwọn bóòlù àti fẹ́ ṣe ìfọ́nká ìmọ̀ nífẹ̀ẹ́ ara ẹni wà husnu ta'amuli àti ìbára ẹni gbé pọ̀ lọ́nà ìbára ẹni lò lọ́nà yìí tó dára jùlọ wà hifzil ahadi àti bóòlù láti máa ṣàmójútó àdéhùn tó wà lára ẹ pè ní tó bá dàbò méjì ah, ẹni yóò máa sùn méjì ń pè lásìkò sí hifzil ahadi kéèyàn máa kíyèsí àdéhùn tó wà láàrin wa máa tọmọ ìyá rẹ̀ bákan náà wà sí ìwà rẹ̀ ayatul amana kéèyàn ó sì máa lámòjútó àmàna wà tanmiyatul masalih àti báwo ni ìlọsíwájú ó sì máa bá àwọn nǹkan tó lè dẹdọ̀ sí gbogbo aláǹfààní wa dari al-mafasid àti báwo la ṣe máa gbìdànù gbogbo tó lè mú àlùbá ìdààmú wà bá wa bó láti máa gbìdànù fàákàn nítòdodo láì sí iyèméjì bẹ́ẹ̀ sọ́ra kárí ilẹ̀ àdá àwọn ẹ̀kọ́ tá a fẹ́ máa sọ nínú tírà yìí ó ti bọ́ sípò ní maqasidil islam nínú tí islam fẹ́ fún wa ọ̀kan ni fẹ́ pé àgùdọ̀ má sọ àgùdọ̀ má gbìyànjú àti máa lò nínú tí islam fẹ́ tí islam gbà lérò pé kó máa bẹ lára mùsùlùmí ọ̀kan ni àdá àbúrò àfẹ́ máa kàlẹ́ sọ̀rọ̀ látara àdé eléyìí nítorí àsìkò àádàdúró níbi tí àbálẹ̀ insha Allah ta'ala tí ó bá di yọmọ ìpínlẹ̀ alkọ́rí àmà tẹ̀síwájú níbi tí àbálẹ̀ èyí tá a kàn káàyè mọ̀kọ́dìmọ̀ ni ṣùgbọ́n nínú mọ̀kọ́dìmọ̀ àti ń gbóòórùn níta fẹ́rẹ̀ bá pàdé nínú tíra abẹ́lẹ́ wọn bá lọ́ọ́ sùn àwọn ọ̀tá alákóbá àtàn àfáà tí wọ́n kọ́ tíra yìí kan dáadáa kó bá bá àforíjì wọn kó sì bá kẹ́ wọn kó bá fún wọn ní ẹ̀yìn ìyọnú rahmatu alhamdulilayi rahmin tó látara àgbélé a ó mọ a ó mọ dàdúró bí tí ó bá tún lè yọ ọmọ ilẹ̀ ìsìn lọ́wọ́ àti alimẹ̀tọ́ àti. tí kò bá ti ilé ẹni kí ẹni kan lọ ẹni pọ̀pọ̀.